kí yín káàbọ̀ sí ajábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára Ruth Ọlájídé ní orúkọ tèmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká òṣèré Hanks Anuku ti sọ̀rọ̀ lórí fọ́nrán àrùn ọpọlọ rẹ̀ tí ó gba orí ìtàkùn ayélujára ní ọdún 2022. ó wí pé fọ́nrán náà jẹ́ ohun tí ó bà òun nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ tí ó sì fẹ́rẹ̀ fi òpin sí ìrìn àjò òun gẹ́gẹ́ bí òṣèré tíátà nígbà náà. ó tẹ̀síwájú wípé eré tíátà ni àwọn ń ṣe nígbà náà tí òun sì ní láti ṣe bí wèrè nínú eré náà èyí ni òun gbáradì fún kí wọ́n tó ṣe fọ́nrán náà tí ó sì gba orí ìtàkùn ayélujára. ìlúmọ̀ọ́ká òṣèré náà ni ó sọ ọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ó wáyé láìpẹ́ yìí tí ó sì gba orí ìtàkùn ayélujára lánàá òde òní. That day I was trying to get myself into character, you know, for a role that I was going to play, in a Madman Rose. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká òṣèré Fúnkẹ́ Akíndélé tí ó sọ̀rọ̀ níbi ayẹyẹ ogún ọdún lórí ìtàgé gẹ́gẹ́ bí olórin ti ìlúmọ̀ọ́ká olórin Ọládàpọ̀ Daniel Oyèbánjọ tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ D'banj ni ó wí pé D'banj kó ipa pàtàkì nínú àtúnṣe sinimá àgbéléwò rẹ̀ tí ó pè ní Jennifer nígbà tí ó wí pé òun ni ó ru òun sókè láti tẹ̀síwájú pẹ̀lú ìtàn eré náà nítorí òun ti kọ àkọ́parí lórí eré náà nígbà náà lọ́hùn-ún kí ó tó wá ṣe Jennifer's Diary lẹ́yìn àmọ̀ràn The Bunch pẹ̀lú àtìlẹ́yìn tí ó lọ́ọ̀rìn ó tẹ̀síwájú láti kí àwọn olólùfẹ́ rẹ̀ kú ojúlọ́nà eré tí ó pè ní Everybody Loves Jennifer tí ó ń bọ̀ ní òpin ọdún yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ pẹ̀lú omijé lójú àti ìbànújẹ́ ọkàn ni ìlúmọ̀ọ́ká òṣèré àti olóòtú ètò Bíọ́lá Báyọ̀ ṣe fi fọ́nrán kan sí orí ìtàkùn ayélujára tí ó sì ń sọ̀rọ̀ lórí bí ọmọbìnrin kan tí ó bá sọ̀rọ̀ lórí ètò rẹ̀ lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí ṣe gba ẹ̀mí ara rẹ̀ lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé lórí ètò náà tí ọmọbìnrin náà ti sọ̀rọ̀ lórí bí ó ti ń bá ajá lò pọ̀ ìlúmọ̀ọ́ká òṣèré náà wípé fún ìgbà àkọ́kọ́ òun ti kùnà gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn nítorí òun kò mọ̀ wípé ọmọbìnrin náà yóò gba ẹ̀mí ara rẹ̀ lẹ́yìn ètò náà ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń bá a kẹ́dùn ikú olóògbé lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. First time in my life I feel like a failure. Nike died. Nike committed suicide. The lady that I just interviewed. He tore my clothes. A pastor, he tore my own clothes initially there was no vigil he was like má pè mí ní pásítọ̀ o pè mí lórúkọ mi o dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé virgin yẹn ṣe virgin yẹn ni mo pé nǹkan tí nǹkan fẹ́ ṣe o ẹ̀mí gan ti bá báyìí ṣe gan sẹ̀rẹ̀ ẹ̀mí máa bà á lé ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré Fathia Williams ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí ará ọ̀rẹ́ àti olólùfẹ́ lẹ́yìn àṣekágbá ètò ìsìnkú bàbá rẹ̀ tí ó di olóògbé láìpẹ́ yìí tí ó wáyé lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí ó rọ àwọn ènìyàn láti ṣe àdúrà wípé kí olúwa dẹ ilẹ̀ fún bàbá rẹ̀ ó tẹ̀síwájú wípé iṣẹ́ ti bẹ̀rẹ̀ padà nìyẹn nítorí òun ti gba owó iṣẹ́ tí ó sì ti di ṣíṣe ọ̀rọ̀ yìí ni àwọn olólùf ìtẹ́ rẹ̀ ti ń fi ọ̀rọ̀ àdúrà ránṣẹ́ sí bàbá rẹ̀ tí wọ́n sì ń fi ọ̀rọ̀ ìwúrí ránṣẹ́ sí ọmọ olóògbé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìròyìn bí ìlúmọ̀ọ́ká òṣèré Rámọ́tà Adétù tí a mọ̀ sí àǹtí Rámọ́tà ṣe wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni ó gba orí ìtàkùn ayélujára nígbà tí a gbọ́ wípé ó ṣe iṣẹ́ abẹ láti ṣe àfikún ìdí rẹ̀ léyìí tí àwọn ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge àsìkò yìí ń ṣe. àkójọpọ̀ ìròyìn fi yé wa wípé alákòóso òṣèré náà wípé ó ti bá òun sọ̀rọ̀ lórí iṣẹ́ abẹ yìí rí tí òun sì takò ṣùgbọ́n ó padà àṣẹ tinú rẹ̀ èyí ni àwọn ènìyàn ti ń dúnkokò mọ́ alákòóso náà wípé aburú kan kò gbọdọ̀ ṣẹlẹ̀ sí òṣèré náà ọ̀rọ̀ iṣẹ́ abẹ yìí ni ó gba orí ìtàkùn ayélujára tí àwọn ènìyàn sì ń fi èròǹgbà wọn hàn sí ọ̀rọ̀ náà títí di àsìkò yìí. you come and do here. ẹ sà calm down. ẹ sà calm down. kí ló ṣe kí ló wá ṣe bíbí ẹ̀ ló wá ṣe bíbí wọ́n ó wá ṣe dọ̀tí. Ah, èmi ìbọn pẹ́ o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún lẹ́yìn tí ìlú mọ̀ọ́ká olórin Chinedu Okoli tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Flavour ṣe àṣekágbá ètò ìsìnkú bàbá rẹ̀ ní òpin ọ̀sẹ̀ tí a lò tán yìí ni àwọn fọ́nrán àti àwọn àwòrán lóríṣiríṣi ti jẹyọ lórí ìtàkùn ayélujára àwọn fọ́nrán àti àwòrán yìí ṣe àfihàn àwọn tí ó wà níbi ètò ìsìnkú náà láti ṣe àtìlẹ́yìn fún ìlú mọ̀ọ́ká náà lásìkò yìí àwọn èèyàn jankan jankan bíi olùdíje fún ipò ààrẹ nínú ètò ìdìbò tí ó kọjá ẹni Peter Obi Cubana Chief Priest Obi Cubana ìlúmọ̀ọ́ká olórin Fino àti Odùmẹ̀jẹ ni ó wà níbi ètò ìsìnkú náà ẹ wo díẹ̀ nínú ẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré Ọ̀fíà Anthony Akibong tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Think Tall Tony ni ó sọ̀rọ̀ lórí ìrìn àjò rẹ̀ gẹ́gẹ́ bí bàbá ó wí pé ó jẹ́ ìrìn àjò fífi ìfẹ́ tọ́ ọmọ àti fífi wọ́n lé ipa ọ̀nà ọmọlúàbí kí wọ́n lè máa gbé ìgbé ayé àlàáfíà lẹ́yìn wa ọ̀la ó tẹ̀síwájú wípé ìtọ́ ọmọ kì í ṣe ohun tí ó rọrùn pẹ̀lú àwọn ìdojúkọ àwùjọ láyé òde òní ṣùgbọ́n ó dúpẹ́ lọ́wọ́ Olúwa wípé ó ní ìmọ̀ àti òye tí ó péye láti tukọ̀ àwọn ọmọ náà tí Olúwa fi ta lọ́rẹ tí ó sì ń ṣe ojú ojúṣe bàbá lórí wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré Motilọ́lá Akílámì ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Olúwa fún ìdásí ẹ̀mí nígbà tí ó wí pé àná jẹ́ àyájọ́ ọjọ́ tí ó wà ní ilé ìwòsàn tí àwọn ènìyàn rẹ̀ sì rí wípé kò sí nǹkan kan ṣùgbọ́n ìbẹ̀rùbojo mú òun nígbà náà tí ó sì fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Olúwa fún ìdásí ẹ̀mí èyí ni àwọn olólùfẹ́ rẹ̀ ti ń bá ìlúmọ̀ọ́ká òṣèré náà dúpẹ́ lọ́wọ́ Olúwa lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. ọba mi kí o. ẹ̀yin olórí yẹn gbé ọwọ́ yẹn sókè. ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Tonto Dike ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n mú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lókùnkúndùn tí wọ́n sì ń fi ẹ̀bùn ńláńlá ránṣẹ́ sí i ní àná òde òní tí wọ́n sì ń kí ikú ayẹyẹ ọjọ́ ìbí ọ̀rọ̀ ìdúpẹ́ yìí ni àwọn ènìyàn ti ń kan sára sí iṣẹ́ takuntakun rẹ̀ tí wọ́n sì wí ni oúnjẹ nínú ọ̀rọ̀ ìdúpẹ́ yìí ni ó ti dárúkọ àwọn bíi mélòó kan tí ó sì wí pé òun yóò fi orúkọ àwọn tí ó kù nínú àwọn tí ó ta òun lọ́rẹ pamọ́ fún ìdí pàtàkì tí ó yé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká òṣèré Ẹniọlá Àjàó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi gbólóhùn àdúrà bíi mélòó kan ránṣẹ́ sí àwọn olólùfẹ́ rẹ̀ ní àná òde òní ó gba àdúrà ìyípadà rere orí ara mi òrírí àṣeyọrí ìbùkún ìdùnnú àti ìkórè oko délé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn olólùfẹ́ rẹ̀ ó tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú láti le láti lè tẹ̀síwájú nínú ìrìn àjò wọn àti nínú gbogbo ìdojúkọ tí wọ́n bá ní kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ àsìkò yìí Ruth Ọlájídé ni oníròyìn yín ó dàbọ̀.